sílé iṣẹ́ wa Gbankanbi TV. ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi TV síbi tẹ̀sán lónìí èyí kan tó fetí sílẹ̀ fún ìròyìn alẹ́ tàn àdọ́ta tó máa fún wa lónìí ìṣẹ̀lẹ̀ míì tuntun ṣẹlẹ̀ ẹ wo bí wọ́n ṣe fi pápá òfin mú Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ní Benin Republic pé kó yọjú sí ilé ẹjọ́ ṣùgbọ́n ajàfẹ́tọ̀ ilẹ̀ Yorùbá ti fi ohùn síta fún àwọn olólùfẹ́ rẹ̀ jákèjádò gbogbo àgbáyé pé kí àwọn olólùfẹ́ òun fi ọkàn balẹ̀ pé gbogbo ẹ̀ yóò yọjú láìpẹ́ àti wípé òun bọ̀ ní ilé láìpẹ́ yìí kí ni nǹkan tí wọ́n sọ gbogbo rẹ̀ láò gbọ́ aṣáájú ẹgbẹ́ tó ń jà fún ìjìjàgbara ilẹ̀ Yorùbá Sunday Ìgbòho títí fi dá àwọn olólùfẹ́ rẹ̀ lójú pé kò sóhunkóhun tó lè dé tí òun yóò fi fi ìdásílẹ̀ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá sílẹ̀ o ṣùgbọ́n Sunday Ìgbòho níbi tí ó ti hmm, kí ìpèníjà òun pọ̀ tó fún òun òun kò lè já ìjàgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá jù sílẹ̀ rárá ni nínú ọ̀rọ̀ tó bá àwọn tó péjọ síbi ayẹyẹ ètò ọjọ́ ìbí lẹ́yìn ikú fún Àjàyí Káúdà nílùú Ìbàdàn ni Ìgbòho ti sọ èyí Ìgbòho ní ìpadàbọ̀ òun sí orílẹ̀-èdè Nàìjíríà kò ní pẹ́ mọ́ nítorí pé nínú ìwúyè òun àsìkò tó fún ìtúsílẹ̀ ẹ̀yà Yorùbá ajìjàgbara ẹ̀yà Yorùbá náà sọ̀rọ̀ lórí èrò ayélujára Zoom pé láìpẹ́ gbogbo wàhálà ìjínigbé ìgbénipa àti ìpèníjà ọ̀rọ̀ ààbò gbogbo yóò dópin bẹ́ẹ̀ ló fi dá dá wọn lójú pé gbogbo àwọn kọ̀lọ̀wọ̀sí tó ń dún mọ̀wùmọ̀wù nílẹ̀ Yorùbá yóò dópin tí òmìnira ilẹ̀ Yorùbá yóò sì di òun fún ìdàgbàsókè ẹ̀yà náà ọ̀rọ̀ mi sí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé tí wọ́n pòǹgbẹ fún ìdádúró orílẹ̀-èdè tí wọ́n ní wípé kí wọ́n má ṣe sọ ìrètí nù ó dá mi lójú bí àdàpé àti a ti wà lójú ọ̀nà òmìnira ìjìjàgbara wa ti fi ìdí múlẹ̀ nítorí àkókò rẹ̀ gan-an ti tó mò ń bọ̀ nílẹ̀ Yorùbá láìpẹ́ yìí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 O nine nine zero zero seven seven eight three six two. 09070978362 olóyedàrẹ́ sàká lolùròyìn ire o